ànábì náà àbẹ̀rẹ̀ ọba àríkọ́lá fún ẹnìkọ̀ọ̀kan tí ọlọ́run kúgbà sí kòǹgí àánú ẹ̀ àwọn olùkọ́ wa àwọn òbí tó bí wa àbẹ̀lọ́n fún wa kí àánú ọlọ́run kójúkọ́ mọ̀ wà pẹ̀lú wa ìrámọ̀tí ìyá àràhàmọ̀ a ó tẹ̀síwájú lẹ́yìn nínú tẹ̀síru suratu Ali Imran eléyìí a ya aya tí a ti dúró lánàá òun náà ni aya ẹlẹ́ẹ̀kejì ní àádọ́rin aya sixty lẹ́yìn pẹ̀lú ọlọ́wọ́ a ó máa tẹ̀síwájú láti ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́rin sixty nine ìrìtì ọlọ́wọ́ bá bá ìrìtì ọlá títí mú sọ fún wa ìfẹ́ náà àwọn Yahudi àwọn Júù àti ìfẹ́ náà àwọn Nàṣọ́rá Christian tí wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn Mùsùlùmí tábà ń sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí sẹ́yìn tẹ wà láyé lóde òní o torí pé sẹ́yìn bá ń lẹ̀ náà lẹ̀ tẹ̀lé ìyẹn iṣẹ́ àṣeélẹ̀ o iṣẹ́ àṣeélẹ̀ òun náà ló ń sọ di eléyìí torí pé nǹkan tí wọ́n ti ṣe yẹn ṣáájú kọ́lọ́wọ́ tó sọ àlùkùránì kalẹ̀ ni. àwọn nǹkan wọ̀nyẹn òun náà lọ̀pọ̀lọpọ̀ náà ń dé bálé nìí tẹ́ ń ma ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàgbọ́ yín lé lórí. ọlọ́wọ́ ń sọ ilé fún wa náà wọ́n àtàbẹ́ kalẹ̀ kódà ọlọ́wọ́ bá yóò máa fi díẹ̀ múlẹ̀ nínú àwọn àyàtà àtàlẹ́ nìyí. Ìṣe àìgbàgbọ́ àwọn alòlùkìtàb ìyẹn Yahuda àtàwọn Nàzọ́rá sí Alukur'an àtàwọn àmì oríṣiríṣi eré ìṣe láwọn àdìgbẹ́lá tó mú wá látọ̀dọ̀ àníbi wa bákan ọlọ́wọ́ bàbá àdékọ́lá yóò fi ká máa mọ̀ pé àwọn àlèrè kìtáàbù wọ́n da nǹkan rúpọ̀ ní ẹ̀sìn wọ́n da àwọn nǹkan rú tó pọ̀ nínú sọ eléyìí náà fún wa nínú yìí. tí àdékọ́lá wọ̀ sí in tari àà yóò ti tẹ́ ìdíje báyìí. bákan náà nínú àwọn àtàwọn àtàlẹ́ ní a ó máa rí ète eléyìí táwọn yẹ̀wúdí tí dá lórí ọ̀nà pé báwo làwọn ṣe fẹ́ máa dá àwọn èèyàn padà kó nínú Islam. kọ́lọ̀kùn wọn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتق طائبة من أهل الكتاب ما يضلون وما يضلون إلا أنفسهم وما يضلون إلا يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا واكفروا يكرهون أنهم يرجعون ولا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أن يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله طائفة من أهل الكتاب لو يضلونكم لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله لما تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وقال الطالب طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا واكفروا آخره لعله يرجعون ولا, ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن فضل قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ọba ara rẹ̀ tọ́rọ ń sọ̀rọ̀ ìfún ọwá nínú àyà alákọ̀ọ́kọ́ ní àyà 59 nínú ìṣúyàtọ̀ alì ìmọ̀ràn wọ́n tẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ní wọ́n tọ́ ìbátọ́ mi ní alẹ́lẹ́ pítà. wọ́n jẹ́ tọ́ ìbátọ́ mi ní alẹ́lẹ́ pítà. ọlọ́ ní alẹ́lẹ́ pítà àwọn nìkan fún ní tíra a ti sọ fún wa ní àwọn tẹ̀síìrì tó kọjá nígbàtà bá ti ń gbọ́ alẹ́lẹ́ pítà àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́ra òun lọ́wọ́ bá àlejò ọlọ́dájú ọ̀rọ̀ kan. ọba ní àwọn alùlù kìtáàbù wọ́n tẹ̀tọ̀ ibà àwọn kan nínú wa àwọn ọ̀kọ̀ọ̀rọ̀ nínú wa wọ́n nífẹ̀ẹ́ sí ọlọ́ọ̀bà àdìgbẹ́rẹ́ fún wa nírò nípa àti wọn bí ọba sọlá ọba ló sọ tó yẹn torí pé ìwà ó mà lóbi jẹ́ bí pé ó lágbára púpọ̀ ọlọ́ni iná ìmùnàbìkì iná bí dárúkà asfali nìyẹn náà. àwọn mùnàbìkì bí dárúkà asfali nìyẹn náà nínú falẹ̀falẹ̀ láti wọ́n sí nínú náà. kí ló fà á? torí pé wọ́n máa ṣàfihàn pé ara ọ̀kan náà. ẹ̀yẹ́ tí wọ́n á tara dé wọn ẹ ti dúró lẹ̀ àwọn sì mọ̀ báwọn yóò tara yín ṣùgbọ́n àwọn máa ṣerú bàtà wọn wà pẹ̀lú yín. ẹ̀yin lè tó wá tura lẹ̀ fún wa wọ́n tó wá gbogbo àwọn tó já sí rí inú ẹ̀sìn yìí tọ́wọ́ ya wọ́n sì wá so èyí tó jẹ́ rí wọn wọ́n sì wá so rẹ̀ hàn yín rí pípọ̀ wọn wọ́n sì wá so jáde wọ́n sì wá so yín kó àwòsàrà yìí o ìwà nìyẹn ọlọ́run bàbá ọlọ́run ló wá sọ eléyìí fún wa lórí pé bí ọba sọ àdínà ọlọ́run wá ní nù wọn ọ̀gọ́rọ́ wọn wọ́n máa nífẹ̀ẹ́ sí. lọ́rùn bí lù lẹ́kọ̀ọ́. bí báwo làwọn ṣe fẹ́ sọ nínú kó o ojú ọ̀nà tó ṣe tẹ wà. ọ̀nà tó ṣe wa lérò báwo làwọn ṣe fẹ́ sọ nínú bẹ́ẹ̀. bàbá síwájú tí wọn ò lè sọ yín náà ẹni ara wọn náà ni wọn ó tọnu ṣùgbọ́n kò yé wọn bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ báwọn ń pílánì lórí pé kò Islam ó ti dàrú máwọn tí ń ṣe lọ́wọ́ ìyẹn làwọn làánà máa bí kẹ́ńtẹ́ jẹ́ mùsùlùmí òdodo ipò ní wọn náà má kan rẹ̀ gẹ̀ wọ́n tó ní góòjì lọ́wọ́ táwọn kan tó wá ń kó máa ń wá àwọn kan tó ń kó máa ń wá. wọn náà wá gba pàǹdà wọn wọn bẹ́ẹ̀ gbogbo ọwọ́ rẹ kalẹ̀ ọlọ́run ló ń sọ eléyìí ọba ní wàrà yìí ti lò ní ilẹ̀ àfúnṣe wọn. wàrà yìí ti lò ilẹ̀ ara wọn ni ọlọ́run bá wa ó fìdí eléyìí múlẹ̀ abáwa ibi kẹfìr wọn ní yòókùbírù ta'ala ani asadi lè yẹwù ní ìlúmùmìnì wọn ní bá wa ó ń sọ kéèta tí ń bẹ lọ́wọ́ àwọn yẹ̀wúdí tí wọ́n ń ṣe fáwọn mùmìnì nígbà náà àti ìgbìyànjú wọn ojú kòkòrò wọn lórí bí wọ́n lè ṣe bẹ́ẹ̀ sọ àwọn tó wà ọlọ́wọ́ bá lè kọ́ra fún wọn níwèé pé ánà ọ̀dà àdàdà ẹlọ́mọ pé àti bọ̀tá ọkú ní bẹ ìgbìyànjú wọn tí wọ́n ń ṣe yẹn ìnáma yàrá àdá yìí ọ̀dọ́ wọn náà ló يشكرون báwo ti ṣe bàbá ẹ̀ wípé á na mọ̀mùkúrú nìyí báwọn náà báwọn ti ń tètè yẹn ọlọ́run pe àwọn náà. يا أهل الكتاب لم تكفرون بآيات الله. lẹ́yìn eléyìí ọlọ́run bá mi kọ́lá ó tún wá dájú kọ wọ́n láwáwò á rí pé màá àtàkì kàṣẹ́ yìí أوه أهل الكتاب يا أهل الكتاب تجعل الكتاب أتبعي كتاب أبقينا أتبعي مني أتبعي تجيك وأقول لسي في تاريخ Adéjọ́ ká pọ̀ mọ́ pàtàkì pé òun ti ṣe ìjẹ́ka tẹ̀ ká pé òun sá kí èsì lórí ẹ̀. Ọlọ́wà ni yá àlàyé kìtáàtì. لم تكفرون بآيات الله وأنتم تشهدون ọlọ́ ti lè yá yára ẹ̀dá tá lè yí ó ti lò lẹ́yìn àti ẹ̀ka bíbí ẹ̀gbẹ́ rí lẹ́yìn lánàá àtàrí alákọ̀ọ́kọ́ mẹ́ẹ̀ẹ́ yá áàlà lè ti dáàbò Ayọ̀ ẹlẹ́ẹ̀kejì náà, bá kàbá náà nìkan nìyẹn, a tún rí yá áàlàlì kìbáàbì níbẹ̀ náà. Nínú àwọn ilé ìta ti kà sẹ́yìn náà, yàtọ̀ sí tànà, ọlọ́run ọba àlejò ọlá, ó ti lo yáyáyá náà láti fi tẹ̀ wọ́n lè kìtàbù. Lámọ̀jú sọ fún wa pé يا أهل الكتاب يا أهل الكتاب ẹ̀yin àlò lè kìtàb ẹ̀yin tẹ́lá ẹ̀yin tá a fún tíra ṣáájú káàmọ́ bí ètò wáyé. ìmọ̀tẹ̀ fòrò nàbí ayá mi là. ẹ̀yin ẹ̀wú pàtẹ́yìn nà sọ́ra èsè yín kí ló ń tako àwọn ọ̀rọ̀ lọ. Ése tẹ̀ ń tako ìhàn ń bẹ̀. pé pé anton tẹ̀sí àdúù ẹ̀yin náà sì ń rí ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ yín bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ lórí amẹ́ríkà. torí pé ìjọba ń sọ nínú alukur'an ọlọ́run ti sọ nínú ìwé wọn náà ṣáájú ọlọ́run sọ nínú taurat ọlọ́run sọ nínú ọlọ́run sọ nínú gbogbo àwọn tọ́lá ọba àlekọ́lá papọ̀ tó ń sọ fún ayé pé àhà ṣé bí nǹkan yẹ ti rí nù wé yí tẹ́lẹ̀. ó tún wá pé ṣé ibẹ̀ wá ń takò ó ibẹ̀ iná ti rí rí tẹ́lẹ̀ ẹ wọ náà. eléyìí fi hàn wáyé pé àwọn Yẹhudi àtàwọn Nasara kò sí bí ẹgbẹ́ ìlànà níwájú ọlọ́run tí ọba ti gbà bá àmì ìṣẹ́lẹ̀ láàrin ọ̀sán náà àpò ọlọ́ọ̀bà ọrụ láti ní n'isi fáwọn tó wà bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ó a rí pé límà alẹ́kọ́ ni límà máa yẹ yíṣì ni láàmù wá wọlé tọ̀ tí láàmù yẹn bá ti wọlé tọ̀ yóò pa alifu mímù yẹn rẹ nínú kìtáàbà yíṣì fáwọn yẹn á wà pé nínú àdáyàtọ̀ a rí i pé nínú ilmul balaga aláwọn àdáwàtò lè ìsìfàn tó lè pé ala áṣlù tẹ̀lé ìsìfàn yẹ̀lẹ́kẹ́sùn ní jawab òun ni ká béèrè béèrè káre ti ké yóò fèsì ṣùgbọ́n eléyìí òun ti jáde kúrò nínú yẹn eléyìí òní ti ká fèsì ìfẹ́ràn ọba àlejò ọlá ń mú jáde ń bẹ̀ òun ni àgọ́rọ́dù bàrà yàtọ̀ ó kúrọ̀. òun ni kí ni òun náà là ń pè ní isif nkari àà ah, ah, ìfẹ́ ń di ọ̀dà àbúrò. ìfòrò nàbí ara ti sá. èsì ìpínlẹ̀ bọ̀lù yìí náà kò lè tí èsì wọn ibi wọn ṣe yọ lọ́wọ́ kórìíra rẹ̀ ní èso ìṣe báyìí. ìkẹ́tẹ́ rí kòrókòró báyìí bíbẹ nínú òwe yìí tẹ̀ sí. àà tó ń tẹ̀sán ẹ̀yin náà sì rí bẹ́ẹ̀. يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل أبا بعد السلام قل يا أهل الكتاب يا أهل الكتاب يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل إيه سيدا بجود برو أو يبقى بجود ثانية إيه سيدا بجود برو ẹ òdodo mà ẹ sì ń dojú ẹrú ẹni kò rí ẹ. àlàyé pọ̀ lórí abẹ́ bí ara mú díẹ̀ bẹ́ẹ̀ ni léyìí tó fi díẹ̀ múlẹ̀ ipa wọn yẹ̀wú dàtà wọn nà sọ́ra ìdọ́lọ̀ لما تلبسون الحق بالباطل لما تلبسون الحق بالباطل تأتي إذا جاءت فما بتعبد ملك وتكتبون الحق وأنتم تعلمون ẹwà ń pa òdodo eléyìí tó wà nínú tírà yìí ẹwà ń pa á mọ́ wà á ń tó ń ta àdàmọ́ ọ̀nà èyí náà sì mọ̀ bẹ́ẹ̀. kódà ìdára tó lò bíi. na àlàmúrò ya tó ya sí tẹ̀sí àdúrà bàbàtà ẹni mọ̀ hàn bí ìmọ̀ nké yẹn lára wọn náà má màdájú ẹ̀ pé ọ̀hún òdodo nǹkan yẹn. àwọn si onímọ̀ tẹ̀síìr wọ́n wá lori àwọn pẹ̀lú ìgbìyànjú fi tí wọ́n fẹ́ máa fi da ojú òdodo rú nínú ẹ̀ tá a bá lọ sínú túrọ́tù táwọ́bà kọlọ̀ wo àyà nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ kó wọ́n ń dojú rú ọlọ́wọ́ Allahu Samad láwọn yẹ níbi wọn láti lù ú lẹ́rìí wọn lọ ìdá níbi tí ó wá pé ọ̀kan oṣù lè wọn òun ò sì ọlọ́run yìnbọn bẹ́ẹ̀ tó wọn ò ó fìdí ẹ̀ múlẹ̀ kí làwọn Yahudi ń sọ kí na nàṣọ́ra náà sọ pẹ̀lú káàdì lè kíkàdì tábà lọ lè wo àwọn méjèèjì ní tí wọ́n nǹkan àmì ìlànà méjì ń sọ Yahudu Àwọn Yahudi ń sọ wípé Uzeiru. Wọ́n lọ́mọ Uzeiru. ìgbéyìí tá a ti ń sọ yìí jàmbá òun kan fúnra ẹ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ yìí pé òun èé sọmọ ọlọ́run ẹrù ọlọ́run ẹni ọlọ́run òun lòun tọ́lọ̀ ọlọ́run tọ́pẹ́ ọkọ́lọ́ ọ̀dà àdékẹ́lá ló ń kún un lọ́wọ́ lórí gbogbo àwọn nǹkan tó ń ṣe ọba àlejò rárá ti di eléyìí múlẹ̀ fún wa wípé ọba ọba ti ní ọrùn ẹgbẹ́ tí wọ́n láti mọ̀ wípé wọ́n tí ò sí ìjẹta النبي صلى الله عليه وسلم يقول كل مولود يولد على الفطرة يولد على الفطرة أنا بطلع بابا تلاقي àti lórí fitra ní kí ni fitra òun náà ní lẹ́jọ́ àdámá gbígbé ní kúmọ̀ tí ọlọ́wọ́ bá ọ̀kan tuntun ní kíta bíyànjú lórí yìí. ńlá àbàwà o àyàfi kó ti pé bàbá tó bí àbí àtòkì yù àwùjáni yàwù yìí nàṣàràní àwọn ni wọ́n kó gbàgbọ́ yẹ̀wúdí ìgbàgbọ́ jù àwọn ni wọ́n gbèrè wọ́n gbèrè lọ́kàn àbí ìgbàgbọ́ nàṣọ́ra àwọn ni wọ́n kì í sínú ọkàn rẹ̀ kódà àwù nàṣàràní àbáwọn tí wọ́n bọ̀ àwọn olóòfà àwọn ni wọ́n kó gbàgbọ́ ìgbàgbọ́ ìfẹ́ ni ẹ̀ ṣùgbọ́n kákàndínlẹ̀ fọ́ọ̀mù wọ́n bá di ṣe ká yọ ìpè ọlọ́bẹ̀ ànábì tuntun bẹ́ẹ̀. sallallahu alaihi wa eléyìí tó wá jẹ́ níjọ yẹn tó yẹ pé eléyìí tó wọn bá àlejò ọlá táwọn èsì ẹ̀fọ́ wọn tá àwọn ènìyàn mọ́ nìyẹn ló sì rán gbogbo àwọn òjíṣẹ́ tó fàájú torí tó wá wí tó wá sọ láwọn èèyàn tó kò sọ́kà kan àyàfọ́ ọlọ́run ọlọ́run bá àwọn òsì bímọ

báyìí ti wá ń bí yẹ̀wù ti sọ́kọ̀ wọn bẹ láyé dáadáa o àwọn amẹ́ríkà yẹn yẹ̀wù di lọ́pọ̀ nù wọn yẹ̀wù di lọ́pọ̀ lamẹ́ríkà dáadáa. lọ́dọ̀ tí wá ń bí àwọn tẹ́tẹ́ àwọn nà sọ́ra ló pọ̀ eléwọ̀n wa kọ̀dàrú mọ́ wa lọ́wọ́ kó làbà ẹ̀sẹ̀ máa káyà yìí àti mọ́ táwọn sọ ṣùgbọ́n wọn tó pe wá sí náà. Ọ̀pọ̀ láti nàṣọ́rọ̀ lọ. Ọba ní ẹ̀rọ àwọn nàṣọ́rọ̀ àwọn náà ní àlùmọ̀síhù ìbùnú lọ́ọ̀. Sani jẹ́ mọ̀síhù, òun náà là níbi wa Isa tó ń pè ní Jésù wọn lọ́mọ ọlọ́run ni. Ọba ní àwọn náà sọ bẹ́ẹ̀ tí ẹ̀ bá gbàgbé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. Aláwọ̀ eléyìí tọrọ ọba àlejò ọlá ń sọ yìí. Kèése kèése wọ ọlọ́run ti ẹ báyìí náà. Torí pé kí ni àwọn tó ṣáájú yín tó ṣe yí pé ìṣesí tí wọ́n ń ṣe lọ́nà torí ẹ̀ sọ́ọ́bà mẹ́rin sọ́lọ̀ wá rẹ̀ wọ́n sẹ́ńdà náà lórí olè náà. ìwọ́n ẹ̀ lọ́dọ̀ wọn ni nítorí wọ́n pèsè wọlé nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n ọ̀rọ̀ ní sílẹ̀ òun náà àlekọ́ ọ̀rọ̀ sí rí. ìgbà tí èyí wọn òun náà ọ lónìí kó lọ màtọ́ nípìnlẹ̀ ìsìláàmù náà lẹ̀sìn. àwọn ọba àdékọ́lá ń sọ eléyìí wípé àwọn nàṣọ́rọ́ àwọn náà ń pe ayíṣá ọmọ Mariam àwọn náà lọ́mọ ọlọ́run. Àwọn ọba àlejò ọlá ń tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ wọn ní pé ìgbà àlejò ọ̀tọ̀ òdòdó àfọwọ́ ìwọ̀n ìwé ọlọ́run lọ́rọ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn nìyẹn. Yorùbá ìhó na kọ́wọ́lá lẹ́bí ìnáṣẹ́ fàrú mi ó kọ́wé. Ọba ọlọ́rọ̀ àwọn burú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ tó burú ni kí àwùjọ ọmọ àṣàbí ti òṣèrú fọ́dọ̀ ọlọ́run pọ̀mọ́ ọlọ́run ni. Kí náà sọ́ra ní ọmọ àṣàbí ti ìṣá ọlọ́run ni. Ọlọ́run lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yóò sì jọ ọ̀rọ̀ àwọn táwọn náà ya gègé rí fọ́lọ́run àwọn ọ̀rọ̀ ìkóòdù. àwọn tí wọ́n àwọn jẹjẹrí àwọn olóòfà tẹ́ ẹ táwọn lọ lè mú òkúta ní ìlọ́lọ́run bí ó gbà yí pé ọlọ́run tàwọn pọ̀ táwọn náà ní àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́rọ̀ wọn náà jọra wọn. Mm-hmm. ọlọ́run látara tí wọ́n ṣe ìbínú ọlọ́run tó máa jẹ́ wọ́n kọ́ báwo bímọ irọ́ ńlá lè pa wọn lọ ọ̀rọ̀ náà bò bímọ. lẹ́yìn tẹ́ ẹ ṣe yẹn ìbínú ọlọ́run kọ́ máa jẹ́ tà Ọrụ bá fẹ́rẹ́ ọlọ́run tó ọ̀rọ̀ ń sọ kọ́láńtẹ́ni wọn náà ní ìwé rẹ̀ ọ̀kà ń pè kàn ní làǹtí. torí ìdí eléyìí ìyẹn ni ọ̀rọ̀ àkọ́kọ́ tọ́lá fi ní يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون ọlọ́pàá èsè yìí tẹ́ǹtẹ́sù òdodo tẹ́ǹtẹ́sù ẹ̀ tẹ́ǹtẹ́sù ẹ̀ tẹ́ẹ̀fẹ́ máa fi ìbàjẹ́ bo òdodo mọ́lẹ̀ ẹ̀rí ìbàjẹ́ ni ṣùgbọ́n lẹ́yìn tẹ bá béèrè lọ́wọ́ tó lóun sin ẹ̀sìn nàkọ́rá ìjọ sọ fún wa náà ní wípé kíni ìjọ sọ náà ní wípé àyíká ọmọ ọlọ́run wọ́n ti jẹ́jú ọ̀dùn mọ́ lọ́wọ́ ìjọ sì kiri nì. nípìnlẹ̀ àwọn tí wọ́n bá tí wọ́n ti gbàgbọ́ fún nípìnlẹ̀ wọ́n gbà pé kíni wọ́n gbà pé àbáwọn tí wọ́n ti ẹ̀bí ànábì wọn gan táwọn ilé wọn sọpọ̀ mọ́lọ́n àwọn tẹ́bí ànábì Ìsá lójú wọn sọpọ̀ látara eléyìí ọlọ́ọ̀bà àlékọ́lá bìbí yẹn múlẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn tí wọ́n fi ń dojú òdodo rú nínú ọ̀nà tí wọ́n fi ń dojú òdodo rú àwọn àti wọ́n sọ àwọn àbá àwọn àwọn bí wọ́n sọ àwọn àbá àwọn àwọn nàìjọ́ra pàrọ̀rẹ̀ àwọn bí àwọn mú àwọn àbá àwọn àwọn tó jẹ́ olùmọ̀nù wọn torí bá àwọn tó jẹ́ onímọ̀ bẹ́nu tiwọn àwọn yẹ̀wúdí àwọn olùmọ̀ nù wọn ìfẹ́ nínú àwọn lè lọ́mọ̀. báyọ̀ kùnrin nìkan ló gbàgbé ànábì ìsàlàyé àti máa ń ta sí alimakú bàárè àwọn tọ́lọ̀ ń bínú sí àwọn yòówù bí ni ànábì ìjàmọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àtọ̀ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ ní tọ̀ọ̀lù yẹn ni pé ẹni tó rò kójú ọ̀nà lòun àti èsì lójú ọ̀nà ẹni tí nǹkan ò yé rárá kùnrin ló gbé ìjàmọ̀ bẹ́ẹ̀ o ẹni tí nǹkan ò yé tó rò kójú ọ̀nà lòun wà òun náà làwọn nàfàrà fáwọn ti ń pè náà sọ́ra ó ti yóò ń kálukú náà fáwọn àdúgbò ẹnu pè. látara bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ àwọn olùmọ̀ náà àwọn yẹ̀wúdí náà àwọn júù yìí àtàwọn tí wọ́n jẹ́ olùsìn náà ní àwọn náà sọ́ra àwọn kan tẹnu wọn bẹ sin lọ́hùn lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n bá ń lẹ̀ náà ni wọ́n rò pa àdéhùn lọ́hùn lẹ́tẹ̀ẹ́ rí lóòótọ́ ẹ máa wọlé mi ṣé bá ń lọ báyìí ẹ̀tẹ́ lórí ìlú òrùn yọmọ yí lórí sàárè ẹ̀tẹ́ lórí lórí àpáta olùlọ́jọ́ méje lórí àpáta tó fẹ́ sin náà lè kọ́ ọ̀rọ̀ pé ìṣòro ayé òun òun náà kà pé ẹgbẹ́ ẹgbẹ́ lè kó wọn lè tó kó mẹ́rin nìyẹn. ọbẹ̀ sin náà lè kọ́ bá ń lẹ̀ ọ̀nà tí wọ́n àwọn Yẹhudi àwọn àfa wọn àtàwọn Nasara àwọn olùsìn lọ́hùn wọn mú wọn ní arbaba min dunillah. اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله nínú súrátù táwọn bá kàn ní ayé ẹlẹ́ẹ̀kọ́ اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله وما تقوموا أربابا ما ترى àwọn ni wọ́n fún ní parọ́ǹtì ọ̀rọ̀ wọn yóò máa wọ̀ wọ́n létí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ ni wọ́n máa tẹ̀lé dépò pé àbá ní yòhìlú mẹ́lẹ̀ ọmọ àrọ́mọ̀ ńlọ. wọn a máa sọ fún wọn nǹkan tọ́lá ọba àlejò sọ pé ni àwọn ò ni ẹ máa gbé lọ. ìlú ẹ̀ náà làwọn èèyàn wa náà làwọn èèyàn wa náà ń dáwọ́ òdì. ńgbà pé èèyàn bá ti bímọ bá ti yé èèyàn dáadáa rí wọ́n tún wọn á sọ ìmọ̀ alábẹ́ proof ó proof wọn àbọ̀ proof wọ́n bọ́ wọlé kóso ló ń prù tó tún wá sọ pé mọ́ ló ń prù kọ́dà ẹni tí òfin kẹ̀kẹ́ rí láyé wọn ò jẹ́ sọ fún mi pé ẹ dákun kó obìnrin tí ń ṣe ayébẹ̀ lọ́wọ́ pé lè gbà wẹ̀ onídìbò lọ lè tó tó lè máa yàn obìnrin tí ń ṣe ayébẹ̀ lọ́wọ́ ìbí kíni obìnrin tí aládùn òdòdó lọ́wọ́ ìbí kì í gbàwé yóò sọ padà ní àwọn tí ń sọ nínú kóbìnrin tí ń ṣe ayébẹ̀ lọ́wọ́ ìgbà wẹ̀ èyí tí wọn kọ sọ tí ń bẹ lórí ìṣẹ́ tí wọn wá lọ́dún ó sì yí padà tí wọn yí padà tí wọn wọn kún lọ́dà òun ni wípé kàbáàrà ẹ̀ṣẹ̀ dáhùn ń sọ ni wípé ẹ̀ṣẹ̀ kàbáàrà tóbi ẹ̀ṣẹ̀ ẹni tó bá báyàwó rẹ̀ lásìkò lọ́sàn-án rẹ̀ ó tóbi ju ká sọ pé kàbáàrà yóò sàn lọ sẹ́yìn lọ́lọ́run tẹ́lẹ̀ máa ń jẹ̀ máa gbófin kalẹ̀ ọlọ́run gbófin kalẹ̀ ti ní tóun fẹ́ nìyẹn àlẹ́bí tó ti gbé gbogbogbò obìnrin lọ́wọ́ tó jẹ́ ìtàpítà fún wa nípa òfin olùtọ́lọ̀ ń wí nìyẹn tí wọ́n á lè wọ. Bí wọ́n lọ́wọ́ tuntun wá ní. Innal hukmu illa lillah. Ìdájọ́ kò fẹ́ tó lè sí ìdájọ́ tọ́lọ̀ ọba àlejò alábárí padà. Ọlọ́run ọba náà ló ní kọ́ sọ wípé eléyìí lẹ̀ tọ́, eléyìí lé wọ̀. Lọ́dọ̀ àwọn Yahudi àtàwọn Nàṣọ́ra nínú àwọn tó ti ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ òun ni kí wọ́n máa sọ nǹkan dẹ̀tọ́ ìjọba ọba pè wọ̀ kí wọ́n sì sọ tọ́ ìjọba ọba pè lẹ́tọ̀ọ́ kí wọ́n sì ara àwọn nìyẹn ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ gbọ́dọ̀ yí wa. kódà ilé yìí. àwọn yìí àwọn nàfọ́rá wọ́n bá débi wípé. wọ́n ọtí ìṣàbùnà mọ́ríàm. màsí ibùdó mọ́ríàm ọlọ́run ni ìyá yàtọ̀ nǹkan ẹgbẹ́ ní káka yìí náà yóò wà. ọlọ́run ìtàkàtú àbárò ń wá rùbá náà hó. àbárò àwọn ni àwọn làwọn àfà àwọn àfà àwọn yòówù bí. rùbá náà hó ìyẹn àwọn eléyìí ni àwọn ẹlẹ́sìn àwọn nàṣọ́ra wọ́n ní wọ́n mú wọn ní àrùbábá ní dúnìlà wọ́n mú wọn ní alákọ̀yà sí wọn tí wọ́n máa tẹ́tí tọ́rọ̀ wọn. yàtọ̀ fọlọ́ ọlọ́wà ni wàlúmọ̀ sí abu Maryam ẹ̀rọ ara àwọn nàṣọ́ra àwọn ní màsí abu Maryam àwọn ní ọlọ́wọ̀n ni wọ́n mú lọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ni wà máa ń rú àwọn wọ̀nyí tọ́pàá jùlọ ànábì wa Ìsá tí í ṣe mọ̀sí ibùdó Maryam kọ̀pá wọn láṣẹ nǹkankan ọlọ́ọ̀bá yóò fún kọ̀pá wọn láṣẹ nǹkankan ìgbẹ́kẹ́ jọ́sìn fọ́nà ọ̀bá ọ̀kan tuntun lọ láàárín ọba ọlọ́ọ̀bá àdìsọ́lá wá ń yẹrẹ ó ní ní márùn wọn ọlọ́ọ̀bá ọba tó ń mọ kọjá tí wọ́n fi mú olùkún papọ̀ mú wọn lọ. jọ̀mọ́ bá a bá mú nǹkan mi ìwà májè léyìí lọ ó tó láti lè mọ̀ yí pé àṣẹ sọ́lá ọba àdìsọ́lá tó fi pè wọ́n pé yá àdàlẹ̀ kìtàd áà ẹ máa pọ̀ bí ẹ̀yin àlùlẹ̀ kìtàd ẹ̀yin jù àtẹ̀yìn kírísítẹ́n ní màtẹ̀dẹ̀sùn nàlẹ́ ìfẹ́tẹ̀sùmọ̀ àjọpọ̀ òdodo mọ́lẹ̀. Yàtọ̀tùmọ̀ rẹ̀ là á kọ̀ ètò sì dódodo ẹ̀ ń pa ọmọ ìdáhùn ìyẹn ródodo. Ọlọ́run ẹ sì mọ̀ bẹ́ẹ̀ o, ẹ mọ̀ bẹ́ẹ̀. Ilé ìta ń sọ ìrẹ́gẹ́ bí ń darí, kìí ṣe wọ tó màá là ń darí o. Torí wọ́n tó ọba máa jí bí lọ́mọ̀ ṣe, ọmọ ìdọ̀kọ̀ ìgbéyàwó àti àwọn àbá àbá ìjẹ̀bù ni àbúrò nìkan. Ìpìlẹ̀ là ìpìlẹ̀ ọlọ́run ọba àdìgbò máa ọ̀rọ̀ kan àní àwọn ẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn bá ń sọ yìí mà àwọn tí ì mà bẹ́ẹ̀ jẹ́ ní àwọn ti jẹ́mọ́ a bá tún lọ sínú ọlọ́run tún mẹ́nu bà ọ̀nà míì tí wọ́n fi ń dẹ̀sí ìrú máa ń yàn lọ́wọ́ lọ́nà wo wọn á jẹ owó àwọn èèyàn lọ́nà àbàjẹ́ àwọn òkè à. Bọ́dà eléyìí yẹn ìyẹn ló fà á lóko jẹ́ sí wípé lẹ́yìn kan yahoo bí mùsùlùmí bá ń pariwo pé yahoo ọ̀tá. àwọn kan ò ní lè sọ wípé kọjá torí kí wọ́n mọ̀ wípé kí ló dé tí bá bá rí nílò ni nígbà tó ṣe ọ̀pọ̀ mọ́ àwọn láwọn ń tẹ̀sẹ̀ náà wọn bí ti pé tó gbé débi tí ń ṣeun náà ní pé kẹ́ni ọ̀nà ọ̀nà náà ti fẹ́ là wọ́n sọ ẹ̀sìn bíi wọ́n ti gbé ẹ̀sìn ìrú máwọn èèyàn lọ́wọ́ dípò pé ẹ̀sìn òun gan ni wọ́n sọ ti jẹ́ ǹjẹ́ ọ̀dàrú èrè náà lẹ́yìn náà rí òun kúkẹ́síkẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ ara wọn <laughs> àbẹ́ ìdè òní àbẹ́ àgbọ̀dọ̀ orí ọlọ́run máa ní ó fi jẹ́ pé ọ̀kànnì ọ̀kànnì ọ̀kànnì ẹ wà ní wọn lé wọn mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́rin méjì tó bá yẹ kó torí ọlọ́run torí ọlọ́run fáwọn torí ọlọ́run bá dé kò yẹ kó tó bá yẹn. àbí ṣùgbọ́n torí pé bóòlù nínú sáàsì ní ọ́fíìsì kan tẹ́tẹ̀lẹ̀ tí máa rówà ní àwọn èèyàn jẹ́ lọ́nà ìbàjẹ́ ọlọ́ọ̀bà àlejòọlá ní yá ayíwá lẹ́bí na ámánú. na ọlọ́lá ìtẹ́ gbàmígbọ́ ẹ̀ ti gbàgbọ́ إن كثيرا من الأحبار والرهبان ọlọ́dẹ ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àbá àwọn júù àti àwọn àbá àti àwọn tó ń jẹ́ àbá nínú àwọn nàgbọ́ra. lọ́yà kúlú náà buwọ́ náà ti di ìbáwọ́ pé. ní yé máa jẹ owó àwọn èèyàn lọ́nà àbàjẹ́. ويصدون عن السبيل ويصدون عن سبيل الله wọ́n tọmọ wá darí àwọn èèyàn kúrò níbi ojú ọ̀nà àtọ̀ náà tó wọ́n máa àwọn ẹ̀sìn ọlọ́run lódodo. èyí náà làwọn wá kà fún ẹ̀sìn. èyí náà làwọn máa ń lọ kọ́. wọ́n kọ́ wọ́n ti bá àwọn èèyàn sọ̀rọ̀. wọ́n kọ́ ni wọ́n ṣe kóòtù wọ́n kọ́ ni wọ́n ṣe mọ̀ ni wọ́n ṣe sọ irọ́ bí òdodo máwùn yẹn lọ́wọ́. wọ́n kọ́ ni wọ́n ṣe lè máa ọ̀nà bẹ́ẹ̀ ṣe lè máa jẹ owó àwọn èèyàn lọ́nà àbàjẹ́ táyé sùn máa wọn pé ẹsẹ̀ ń fà wọ́n máa jẹ wọn lọ́nà àbàjẹ́ ó sì máa wọn pé ẹsẹ̀ ń náà o. ọba àdékọ́lá ó wípé wọn a máa jẹ owó àwọn èèyàn lọ́nà àbàjẹ́ ilé iná bẹ̀rù bẹ́ẹ̀ bí ń tẹ̀sán irú ọlọ́run wà tó náà ń sẹ́ bí àwọn èèyàn padà ojú ọ̀rọ̀ ìjọba òdodo Amẹ́ríkà tó láti kó ọjà tá a dúbẹ̀yìn náà ká tó padà sínú odidi mẹ́ta àbí mẹ́rin síbẹ̀ àwọn tá a sọ yìí ọ̀nà tí wọ́n يفرقون بين الأنبياء الذين أرسلهم الله إلى الناس wọ́n máa sọ pé láàrin àwọn ànábì ọlọ́run láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ọ̀rán wá sáyé wọ́n máa sòkúnyà láàrin wọn ẹ̀rí wọ́n sòkúnyà láàrin wọn wọ́n níyàtọ̀ wà láàrin wọn síra wọn. látòjú ẹ wo àwọn Yẹ̀húdí. àwọn yahudi nìsí àwọn bìlíìfù nínú ninu musa mose wọ́n bìlíìfù nínú ẹ̀ lẹ́yìn musa wọ́n bìlíìfù nínú ẹni tí ó tún wá lẹ́yìn ànátọ́ fún ànábì musa ẹni tó tẹ̀lé ànábì musa wọ́n là á máa pè ní yusau ànábì yusau wọ́n gbà fóun náà lẹ́yìn yẹn ọ̀tán tọ́bádàpọ̀ ànábì yusau lẹ́gbẹ̀ẹ́ wọn òfin ti ń jẹ́ bẹ́ẹ̀ wà bí rò bákan. àbíkẹ́jọ wọn adákọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ wípé arákùnrin kan ọmọ ilẹ̀ lárúbáwá kan tọgbọ́nú tọgbọ́ntà tó wá wò pé báwo lòun ti fẹ́ kọ́ńgà arábíà peninsula jẹ̀bi náà tó wà nípa ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n ṣe wọ́n ṣe pìyàn láàrin ànábì ọlọ́run tó fi ṣe pa ànábì ọlọ́run iṣẹ́ iṣẹ́ kan náà gbogbo wọn jọ wá wọ́n ti wá sọ fún wa pé àlọ́kàn tuntun lọ́lọ́run ọlọ́run ni ẹ máa sìn ẹ máa sìn kàn ní ìpínlẹ̀ ọlọ́run. ṣùgbọ́n ìwò pé ọ̀hàn ní ti kéta àti ìdójú ẹ̀sìn rú ìdójú ìdìbàjẹ́ òdodo mọ́lẹ̀ ni torí wọ́n ti wọ́n pé èyí tí àwọn wọ́n máa tó fi ṣàtúnṣe tó bá kú tó ti fẹ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn. ìyẹn lọ́wọ́ bá wọn bá lè kùránì ọlọ́run ti mọ àwọn tó dáyé pé ara ẹ̀kọ́ rèé àwọn tó ń kọ́kọ́ dá ṣáájú wọ́n máa yí ojú ẹ̀sìn wọ́n máa yí wọn lè sí wọ́n fi

súrátù nìfà lọ́nà ti fà fún ilé ìtàn wa àyà one fifty to one fifty one ṣùgbọ́n ká lè kó pọ̀ tọ́lá àbẹ́ ìjìnlẹ̀ lọ́nà dájú kọ́ àwọn nàfọ́rọ́ náà lọ́dọ̀ tiwọn náà àwọn náà láàrin àwọn nàbí ọlọ́run àwọn náà láàrin àwọn nàbí ọlọ́run. wọ́n ti ẹgbẹ́ bá dákọ̀ anábì sọ́mù lọ́wọ́ àríwọ̀ sọ́mù anábì kan wá lẹ́yìn wọn anáà gbàgbọ́ anáà gbàgbọ́ anábì lójú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n bá gbà ni wọn lẹ̀ pé anábì bá ti sọ òun náà káfíńtì ẹ̀kọ́ yẹn anábì ìṣáájú wọn tẹ̀lé gan tẹ́jú ọ̀nà rẹ̀ ni wọ́n rìn. àṣìbá kàbí ìjọ ní a àbí ìjọ ní ìlú fati mariam sáàbì àrẹ́bì ìfà yóò fún mi àwùjọ ní wọ́n sọ̀rọ̀ àti wọ́n tó hayá kí ló kọ́kọ́ kẹrẹ̀ ó ní ìní abdullah ẹni tẹ́ ẹ̀rí yóò ẹ̀rọ ọlọ́ọ̀mí kí náà àrẹ́bì ìfà lọ́dọ̀ tún ọmọ ọmọ wọ́n yí padà wọ́n yí padà wọ́n ti yí padà ó ní àwùjọ níbi sọ̀lá iṣẹ́ tó làwọn ènìyàn ọlọ́ọ̀pá ní àjẹsí máa fi hàn sẹ́yìn kírun sẹ́yìn kírun kódà àwùjọ níbi sọ̀lá ti wọ́n jẹ̀káàtì ó tún pa ní àjẹsí máa fi ó fi yọ tí lè yọ ara ọ̀nà èyí sẹ́yìn yọ lọ́nà ara ọ̀nà ìjẹ owó àwọn èèyàn lọ́nà kíni lọ́nà bàjẹ́ náà ẹni tí ń ṣiṣẹ́ lọ́fíìsì tí ń gba owó ńláńlá ibi lọ́sàn ìdámẹ́wàá ìdámẹ́wàá ti ẹ̀ tó wọ́n wá ń sọ tó ń pa káwa náà òye bó ti pọ̀ tó agbésẹ́mọ́kùnrin kan lọ́dọ̀ wà ní dárúfin náà ọba àwọn afọ àwọn àpáta táwa bẹ sanwó nígbà náà ó ní káwọn pípẹ̀ káwọn ti sàn kájókòó bíbí sátọ̀dẹ̀ orí ọ̀bẹ náà orúkọ ọ̀bẹ náà ọ̀wọ́n lọ sàn dámẹ́wàá tó wá ti gbà wọ́n náà òun ò ti gbọdọ̀ wọ́n sàn ìdámẹ́wàá ọkọ̀ta inú òrùn ló ti máa fọ́ àpáta àti gbogbo ọwọ́ ti lè tó wá sáyẹn létí etí òtù kéèké máa ṣe ìdíkẹ́ kọ́ ọmọ náà ni o tí ó dáná sí tí ó gbé àké àrùn ìdíkù tí ó gbé ilé tí ọmọ sáà náà sáà ẹnìkan nìkan ni kéwọn fẹ́ sí abẹ́ ẹ̀ alẹ́ yìí jìnnà fẹ́ sí o ilé tó lọ fún akpàtà ó ti kú sàdá mẹ́wàá yóò fi gbà. tí bá a ti yẹ sàkání sàmù tí bá a ti kéka yẹ sàkání tí bá a ti bá yẹ sàkání yẹ ọba ọ̀tọ̀ káwọn tí ò ní àwọn tó ní lọ́dọ̀ nípa yẹ sàká. ìgbà tí bá àwọn yẹn wo ọ̀rọ̀ sàkání kẹ́rì ìkẹta kọ́ni púpọ̀ àwọn kọ́sẹ̀ ẹgbẹ́ ọmọ pọ̀ léra wọn máa lọ jẹ́ lórí rẹ̀ èló tí ẹ̀lẹ́yìn lè yọ zàkà ń bẹ̀ lásìkò ìpínlẹ̀ bá ní owó tó tó bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kọ̀m̀pútà tó tó máa ó tẹ̀ wá kéré jù tábà gbé ta erúgbọ́n náà táwọn bí wọn zàkà ó tó bí ọ̀nà bíi méjì mẹ́ta àwọn ti sílvà wọn láti lè dùn wò ó èwo lọ́wọ́ ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀pà nígbà náà ló máa ń kéré ẹni tí ó yọ zàká ó gbọ́dọ̀ rí i òun sì ní ní one hundred and ninety something thousand ó jà eh, one hundred and ninety three thousand ó gbọ́dọ̀ ní láti bí láti bí no àìsí oṣù wa ní Islam náà ni òní náà last year omi tó tó one hundred and ninety three thousand yẹn lọ́wọ́ tó kó pamọ́ sí òye ti ti dèjà àsìkò tá à ń sọ̀rọ̀ yìí yẹn kò ní ó lọ́wọ́ rẹ̀ o sì ní tọ́wà ẹ̀rọ abẹ́rẹ́ ìlú náà yẹ ń bẹ̀ one hundred ninety three thousand yẹn ọ wá ti káyọ̀ by forty ìdá kan lórí náà ló mú lọ tí ẹ bá ní one million lọ́wọ́ ọ bá ti káyọ̀ by forty twenty thousand naira náà nínú one million just twenty five thousand naira náà nínú one million káwọn á ti lórí thirty cent ẹ̀ ẹ̀ ló thirty cent ń jẹun. ẹ̀rí ìkówó lágbé. ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn jẹ owó tí wọ́n nìyẹn ara ìtẹ̀sìn ìrú máwọn èèyàn lójú ni. àwọn tó ń sì ń san ó sì tẹ́ wọn lọ́rùn tó tó bá pé ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn oríṣiríṣi náà ń jáde káwọn wọn ò tẹ̀lé lànà bákan náà wọ́n sì sa sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nípa anábìwá Muhammad náà wá lẹ́yìn anábì tuntun wa. ọlọ́wọ́ bá àdìgbà yẹn fún wa tó bá nínú sẹ́ẹ̀tì nìta ayé àwọn àti tìjú wa ti wá. قل إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله إن الذين يكفرون بالله ọlọ́dẹ̀ láwọn tí wọ́n sá ìgbà náà ọba gbọ́. àwọn tó lè pé ọlọ́dẹ̀ tí ń lọ ọ̀rọ̀ rẹ̀ fún mi wọ́n sá ìgbà náà ọba ọ̀tẹ̀ jíṣẹ́ gbọ́. ويريدون أن يفرقوا بين الله ورسله àwọn tààrí tọ́jọ́ náà sọ̀kìyà láàrin ọlọ́run àtàwọn òṣìṣẹ́ tọ́lọ̀ rán ọ̀nà wo ni ó ń ta sí sòkìyà láàrin ọlọ́run àti òṣìṣẹ́ tọ́lọ̀ rán àwọn sáyé gbogbo àwọn tó yìí pátá nǹkan kan náà wọn lọwọ, òun náà ní kíni

yẹ̀wúdí wọ́n gba ànábì wa Mùsá gbọ́ wọ́n sì gba Yúsàù gbọ́ bẹ́ẹ̀ ànábì wa Ìsá náà àwọn bẹ́ẹ̀ làwọn nàṣọ́rá àwọn náà gba ànábì Ìsá gbọ́ àwọn náà gba ànábì yìí gbọ́ wọn wọ́n kàlẹ́ pípa báwọn àtẹ́jú wọn ṣáájú bí ànábì yìí ànábì Ibrahim Abraham wọ́n lè ta àwọn yẹn gbọ́. báà tó wá lẹ́yìn tó fẹ́ wá yọ àwọn ìtí ọ̀tá nù ìtúbẹ̀ yí padà yẹn tọ́lá ti kéde òun náà wọ́n kọ̀ wọn nǹkan. ni wọ́n ń rò pé ọkọ̀ tó fún àwọn ọlọ́ni ìlà ìta ọwọ́lẹ́ka àbúrò ọlọ́láwọn ẹ̀kọ́ ní kèbèrí lódodo àwọn gani kíni àwọn gani ká pè wọ́n ní kèbèrí lódodo ọlọ́wọ̀n bàbá àlejò ọlá ó ní lórí àwọn ìgbà tí wọ́n àti tọ́jú ìyà tí máa ń yẹ pẹrẹ ní àtọ́jú rẹ̀ kárẹ̀ bí wọ́n. ọlọ́run lẹ́bí náà wọ́n lè la arúgbìn ìlànà ìbárí kó báyìí náà áàdì mi nù. ọlọ́run ẹ̀rọ àti ẹgbọ́rọ̀ àbágbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn wọ̀nyí láàyò bárí kó báyìí náà áàdì mi nù àwọn òní ṣe yàtọ̀ láàrin kílọ̀ náà wí kílà níbi sọ. Báyìí ṣe yàtọ̀ láàrin àwọn òjíṣẹ́ tọ́lọ̀ ọ̀rán iṣẹ́. Kópa ìtọ́kàn náà ni wọ́n òun àìmọ̀ sọ́nù Islam tí púpọ̀ àwọn mẹ́tẹ̀ẹ́ lọ́wọ́ kan náà ni wọ́n lẹ́bẹ̀ẹ́ ti wà. mùsùlùmí kan gbọ́dọ̀ wo tuntun nísìnyí kọ́ wá pé jésù wò kọ́ wá jésù wò rárá tọ́wá ti lè sọ bẹ́ẹ̀ tọ́wá ti lè sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ti ti dùn nínú Islam. Nípa anábì Ìsá alayhi salatu wa salam ọlọ́run táwa ti sọ̀rọ̀ gbàgbọ́

tí wọ́n ti rin ọ̀nà tí ọ̀tá rí tí ò gbé wọn tí wọ́n padà wá tọrọ àforíjì. aláforíjì ló wọn lọ́wọ́ kọ́dà rọ̀ ìmá owó tó ń sànù bá tírásìkò wa ọlọ́ni yá ara ní kíkà rèé máa tẹlifíṣù náà là á kọ́ bẹ̀rẹ̀ bá tẹ̀lé. wàtò tuntun náà là á kọ̀ wá à ń tọ́ ta àlẹ́ mú. ọlọ́ni kíkà mi ni wọ́n tẹ̀lé wọ́n. ọlọ́wọ́ bàbá àlejò ọlájẹ́ pé wa ó ní ní tẹlifíṣù náà là á kọ̀ bẹ̀rẹ̀ bá tẹ̀lé é ṣe yí tẹ̀ ń fi tẹ̀lé máa fi rọ́pò òdodo mọ́lẹ̀. Bàbá tó tó mú ẹ̀rẹ̀ ọ̀tọ̀, wọ́n pa òdodo máa wà tó ń bá ẹ sì mà bẹ́ẹ̀. Ìyẹn làwọn ń sọ fún ara gbogbo àwọn ọ̀nà tí wọ́n fi ń fi irọ́ bo òdodo mọ́lẹ̀. Ẹgbẹ́ ti ṣe yàtọ̀ láàrin àwọn òṣìṣẹ́ báwọn èèyàn. Bẹ́ẹ̀ bá dápọ̀ ànábì létí ẹlòmíì, ètò ní ọ̀sẹ̀ le nínú wọn. Ètò ní ọ̀sẹ̀ náà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ pẹ̀lú àwọn ni wọ́n sọ ìbẹ̀ ìpìlẹ̀ kò rí ẹ̀ ìbọn wa ti kó gbogbo ẹ̀sán yẹ́nyẹ́ sọ pé fún ọba fẹ́ràn láti dúró òun ni lásìkò ìyẹ̀wù bí wà nasara ìsìláàtà ní wọ́n yọ dànù ìfìdímúlẹ̀ pé bọ̀ wáyé tó wà nínú gbogbo wọn wọ́n yọ dànù. wọ́n ní òfin ti ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n yọ dànù ni wọ́n lè fi bí ń lẹ́yìn tó ọba àdékọ́lá tó sọ yẹn fún wa nínú tíráàpù sọ́ọ̀fù ó sọ yẹn fún wa nínú tíráàpù sọ́ọ̀fù ọlọ́sọ̀ bàbá ẹ̀dínláyé náà ti sàmọ́dé wọn láàbù ọkọ̀ bẹ̀. bákan náà nínú tíráàpù nìsáà ayà forty seven ọlọ́ọ̀bà àdékọ́lá ó jẹ́ ká máa. àwọn ọ̀nà tí wọ́n gbà wọ̀nyí àti bí ọlọ́run bá lè jẹ́ ọlá bó ṣe dìdí ọ̀rọ̀ náà múlẹ̀ táwọn sì sọ wípé kò rí bẹ́ẹ̀. tó ti rí tuntun sáàpù sọ́ọ̀kù àbọ̀ òwò amá sáàpù sọ́ọ̀kù kan rí tètè. inú sírọ́tò nìṣà ọlọ́run ọlá dìdí ẹ̀ múlẹ̀ lọ́wọ́ tuntun sáàpù sọ́ọ̀kù. ọlọ́ọ̀bà rẹ̀ tọ́lá ti fi ẹ̀ múlẹ̀ nínú sọ́látò nìsà ayé àpọ̀tì sẹ́hùn. o ti sábì tọ́pù jápò kàtíwájú tọ́pù yẹn kọ́kọ́ tó yé bí وإذ قال موسى وإذ, وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد كان هناك رسول الله Anábì Musa ní. Ìlú kọ́lá Musa nìkan kí ìyàtọ̀. Yá mi tọ́ lójú sínú àwọn ìṣesí tó sì yí pé àwọn àkàtì ṣáájú wọn ti lọ ìgbà tí ànábì wa Mùsá ti ń sọ báwọn jọ ẹ̀. ìkọlẹ̀ Mùsá nìkan ń hì ẹ̀kọ́. ó ló sọ yìí jọ mi bí má tó dùn náà ni èyí ṣe bẹ́ẹ̀ bára ni mí. lọ́kọ̀ tẹ́ ọ̀lẹ̀ mú náà ní ìrọ̀tún mú kọ́ ẹ̀sìn tó ti ṣe ọlọ́run ní ìṣẹ́ ọlọ́run mò ń jẹ́ fún yín. fọlá máa dáàbò àdáàbò wọn. gbogbo bó ti wí ọmọ wa ní bàrá máa ń ṣáájú. ọ̀sẹ̀rọ̀ wọ olùbọ̀wọ̀. nígbà tí wọ́n tẹ̀síwájú níbi iṣẹ́ ikú wọn. ọ̀sẹ̀rọ̀ wọ olùbọ̀wọ̀. ọlọ́run àti ìṣọ̀lá wa kún wọn lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ikú náà. والله لا يهدي القوم الفاسقين ọlọ́lẹ́wọ̀n ní bọ́nà mọ́ alifasikin gbogbo ń tọ́jú jáde kó bí ìtẹ̀lé tọ́lọ́. وإذ قال عيسى ابن مريم يا Àtẹ́bí wa Ìsá ní àwọn Nàṣọ́rá níbi títí ó fìdí ẹ̀ múlẹ̀. Ọlọ́ni ìgbà tá àtẹ́bí wa Ìsá ọmọ Mariam tó máa ń sọ bá àbá ní ìsirayílà yìí pé. ìsirayílà ìní rasulullahi ilaykum. èmi tó rí òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni mo jẹ́ fún yín o mo jíṣẹ́ ọlọ́ọ̀bá fún yín. مصدقا mhm. لما sí tíra tọ́lọ́ fi kalẹ̀ rẹ̀ òun náà ni tàwọ́rẹ́tà anẹ́bí tọ́lọ́ fi rán àwọn ànábì tó wá sàlàyé ẹ̀ lẹ́yìn wa Musa èmi pẹ̀lú wọn síra mi tọ́lọ̀ ọba àdìkọ́lá bẹ̀rẹ̀ ni ó ń pe gbogbo àwọn ìròyìn yẹn lódodo ní òkùnkùn wọn nírọ́ ẹ ká. máa tó. bàbá bá ṣe rọ bí sọ pẹ̀lú àwọn tó ṣáájú yẹn ní àwọn ní tó ṣáájú ọ̀rọ̀ mi ọ̀tá kó tí wọ́n ń táwọn náà

arókọ bá anabi jẹ nìyẹn anabi jẹ ahamadu njẹ muhammadu njẹ mahi arókọ bá anabi jẹ nìyẹn. látara eléyìí. Ìgbà tá ànábì wa Isa wá kú láyé, ọlọ́ọ̀bà àdìgbọ́lá ara àwọn ìjà sọ̀rọ̀ ọlọ́wọ̀n sọ yẹn máa ń bẹ̀rẹ̀ ọlọ́wọ̀n á ní padà mọ́. Sọlọ́mọ wọ́n máa wá dé tó wá mú yẹn wá bá wọn. Kọ́ọ̀lù ti mú bí. Wọ́n ní léyìí mú wa. Ẹ̀wù Wọ́n ní Eléyìí ẹ̀ lè bá nínú àwọn New Testament yìí Kò lè sí ń bẹ̀. Torí pé wọ́n ti yọ ọ́ dànù kó bẹ̀. ọlọ́ọ̀bà àdìgbọ́lá ní sọ ilé ìfọ̀ wa ló já mọ̀ bẹ́ẹ̀. ayé àkọ́bùsẹ́mù ọlọ́ni àwọn ẹlẹ́dínà ó tí ayọ̀ ẹlẹ́dínà ó tó ní kíkà àbà ọlọ́lẹ́ ìta fún tíra. Àmìnà bíi máa nà Jánà Mọ́sọ̀ tí kò lè máa máa kọ. Ẹni gbàgbọ́ sí ta sọ ṣáájú. Eléyìí ti ń pè lódodo nǹkan tó wà lọ́wọ́ nínú tíra. Torí pé

àbá ibn Kathir àwọn àbó tafsir wọ́n ní àbá ibn Kathir wọ́n sọ fún wa níbi àyà yìí pé ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ń pa àwọn alùlùkìtàbí láfẹ́ pẹ̀lú pé káńtìlì gbàgbọ́ sí nǹkan tó ń sọ kàlẹ́ fún àmì sallallahu alaihi wasallam. tóun ni mùsọ́tì kọ̀ lè máa máa kún òun ló ń pe tí ń bẹ lọ́wọ́ wọn lódodo òun náà lálùkùránì ó pè lódodo fún wa ṣùgbọ́n àwọn akọ̀ wọn ò bá gbọ́. eléyìí tó ẹ̀kọ́ wà lọ́wọ́ wa ti ṣe ìró nígbà níbi sọ́mù lọ́wọ́ àyọ̀sọ́là ń bọ̀ wá. yóò kí mi ń bọ̀. àwọn pè ní lọ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ń sọ ní ìpè ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ní kẹ́ ìgbà gbọ́ tẹ̀dá gbà gbọ́ látara bẹ́ẹ̀ òun lè torí ẹ̀kọ́ wò bínú sí bóun fẹ́ bìlẹ̀ bóun fẹ́ bìlẹ̀ ni tó bá lè ya tó fi jẹ́ múlẹ̀ yí àwọn alùlù kìtáàdì wọ́n fi irọ́ bo òdodo mọ́lẹ̀ wọ́n ti ń pa òdodo mọ́. ànábi sallallahu alaihi wasallam ó fi jẹ́ ọ̀rọ̀ yẹn múlẹ̀ náà àti sáà kà fún àwọn àgbàdo àjẹbẹ́ àti sábà àbúrò wá. ó ní mo búra pẹ̀lú ẹgbẹ́ mi ń bẹ lọ́wọ́ ẹ̀. la yasma'u bí àádọ́ mi náà bí ní o ni ní àwọn èèyàn ká gbogbo jẹnẹrẹsì àwọn èèyàn tó wù lè máa wáyé láti gbàgbọ́ ti gbé òun dìde lóṣù ọ̀rọ̀ wọn ní dé kíkọ́ ẹ̀ tí ló jẹ́ ni wàhálà mẹ́sàrà ní àbí nàfọ́ra ló jẹ́ ni ká màsí kíkẹ́ fún mọ̀yẹ̀mọ́tù wá jáde wàlámù yóò nínú bí lẹ́bi ọ̀rọ̀ tó lùtù bì í wá ní sàkọ́ sí tọ́lọ̀ gbìyànjú mi ọkà kó nílá káyọ̀ nínú àfọ̀ ábì náà alábi ní àdúkọ tí ọmọ náà àkọ́jà òkùnkùn àwọn àkùnkùn ìgbọ́lọ́gbà ní sinawà. eléyìí hàn wáyé pé wọn mùsùlùmí sì nǹkan òye náà táwọn akọ́wọ́ sọ pé ẹ kan náà láti rọ́ yàtọ̀ síra ànábì sọ eléyìí fún wa yìí pé nítorí pọ̀ níta àwọn bímọ pé yẹn pàpọ̀ jù sẹ́rọ̀ là nẹ́bí níta nẹ́bí sọ fún wa pé ká máa ṣe tó ń ṣe tọ́pà pé òun bẹ nínú ẹ̀sìn tọ́pà pé àwẹ̀ rọ̀mọ̀dọ́nà bẹ nínú ẹ̀sìn ẹni tó bá ti dàbá àwọn kan náà ni wọ́n ń gbà náà yóò fi lówó anẹ́bí ní gbogbo ẹni tí ọ̀rọ̀ wọn anẹ́bí bá dé ti jọ rẹ̀ fẹ́tọ́ lọ́ọ̀bì náà tó ti jọ rẹ̀ tí ọba ti gbà gbọ́ ó ti wá jẹ́ láyé bẹ́ẹ̀ ilé akáyọ̀ ní asọ́hábì náà àyọkọ́jọ́ pẹ̀lú àwọn ọmọ náà torí ìdí eléyìí ọgbà àwọn ilé ìta mú wá fún ẹ yìí bá a bá mú nǹkan mi wá má ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ní àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà ilé ìtọ́lá wọn bá bá àlejò ọlásọ fún wa wípé ní wọ́n ń òdodo wọ́n ń ọlọ́ọ̀bà àlejò aláṣọ ilé ibẹ̀ fún wa ipe tí ń bẹ lọ́wọ́ wọn nìyẹn. ọlọ́dún ó nítorí eléyìí nítorí àsìkò wa á dúró níbí lónìí tá a tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó lọ́la àfihàn àjíjùn bà látẹ̀kẹ̀fà lọ àfihàn àjíjùn bà látẹ̀kẹ̀fà lọ ọ̀hántọ́ ìlà rọ́bì kan tó rìjà wọ́n. رأسا إلى ربكم تقلبون رأسا إلى ربكم ترجعون أطيعوا وأجيبوا فلا تكسلوا أطيعوا وأجيبوا فلا تظلمون وأنتم إلى ربكم ترجعون أنتم إلى ربكم تقلبون أتالي تلوى أمازوجما أتالي تلوى أمازوجما torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí. ẹ̀tẹ́lẹ̀ tòlúwọ́ ẹ̀ má ṣòro jù wá ẹ̀tẹ́lẹ̀ tòlúwọ́ ẹ̀ má sí má torí pé ọ̀dọ̀ làwọn lápadà sí torí pé ọ̀dọ̀ làwọn lápadà sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته